èyí ni bíṣẹ̀lẹ̀ abàmì tó wáyé nìbàdàn ṣe pa ọ̀gá ilé ìtura sínú ilé yàtọ̀ sí àwọn tó wà níbi ìṣẹ̀lẹ̀ abàmì náà gan tó jẹ́ pé bí ìbúgbàmù ọ̀hún ṣe wáyé ló pa wọ́n tó sì ṣe àwọn míì léṣe kàyéfì tó wà níbẹ̀ ni pé ìṣẹ̀lẹ̀ abàmì yìí tún gbẹ̀mí àwọn èèyàn tó wà nínú ilé àtàwọn tó jẹ́ pé ibi iṣẹ́ wọn ni wọ́n wà jẹ́jẹ́ wọn lára àwọn èèyàn tí kinní ọ̀hún ṣe bẹ́ẹ̀ pa láti òkèèrè réré lọkùnrin kan tí wọ́n ń pè ní ọ̀gbẹ́ni túndé solomon olùdarí ilé ìtura bon hotel nest tó wà lágbègbè bódìjà àtijọ́ nígboro ìlú ìbàdàn pẹ̀lú bí ilé ìtura yìí kò ṣe jìnnà púpọ̀ sí ibi tí ìbúgbàmù náà ti wáyé aláròyé gbọ́ pé bí ariwo ńlá tó fẹ́ẹ́ rinlẹ̀ dé gbogbo ìgboro ìbàdàn yìí ṣe dún lọ̀gbẹ́ni solomon kò ti lálàáfíà mọ́ nítorí ẹ̀rù tó bà á lójijì nígbà tí ariwo abàmì ọ̀hún sọ. So wọ́n ní lọ́jọ́ kejì ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ́kàn ọkùnrin náà daṣẹ́ sílẹ̀ pátápátá tó sì ṣe bẹ́ẹ̀ dágbére fáyé nígbà tí wọ́n fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde tí ìgbìmọ̀ alákòóso ilé ìtura náà fi síta ni wọ́n ti sọ pé pẹ̀lú ìbànújẹ́ ọkàn la fi kéde ikú alákòóso ètò ìṣọwọ́ṣiṣẹ́ ilé yìí lọ́jọ́ kẹtàdínlógún oṣù yìí lọ́gbẹ́ni Solomon dágbére fáyé ọkàn rẹ̀ ló déédéé daṣẹ́ sílẹ̀ a sì nígbàgbọ́ pé ìṣẹ̀lẹ̀ tó wáyé lọ́jọ́ túsídẹ̀ẹ́ tó kọjá ló fa sábàbí bí ọkàn rẹ̀ ṣe daṣẹ́ sílẹ̀ lójijì tó dágbére fáyé ọ̀gá ilé ìtura tó dágbére fáyé yìí la gbọ́ pé ó lo ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lẹ́nu iṣẹ́ òun kí ikú tó yọwọ́ kílàǹkó ẹ̀ láwo tẹ́ ò bá gbàgbé lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ kẹrìndínlógún oṣù kìíní ọdún 2024 yìí ni ìró alágbára kan dúgbàmù bí ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ bọ́ǹbù náà dún lẹ́ẹ̀kan náà ìṣẹ̀lẹ̀ tó wáyé ní òpópónà dèjì oyè lẹ́sẹ̀ lójú ọ̀nà àdèyí ládùúgbò bódìjà nígboro ìbàdàn ìpínlẹ̀ ọ̀yọ́ yìí ló gbẹ̀mí ọ̀pọ̀ èèyàn tó sì tún ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn léṣe ó tún ba dúkìá ọlọ́pọ̀lọpọ̀ owó mílíọ̀nù náírà jẹ́ ọ̀làwálé àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online Faith Adébọlá ló kà á sétígbọ̀ọ́ yín